asíntòun tó kẹ́rẹ́ jó mi jó àwọn olówó jọ ń jà jó mi jó ìjàre mo wá là jó mi jó asínbàbò mi ni mú jẹ jó mi jó ẹ̀gbà mi lọ́wọ́ rẹ̀ jó mi jó àwò mi ń bẹ lọ́jà jó mi jó. tó kẹ́rẹ́ jó jó àwọn olówó ń jà jó jó ìjàre mo wá là jó mi àfínbádùn mi ni mú jẹ jó mi jó ẹ̀gbà mi lọ́wọ́ rẹ̀ jó mi jó àwò mi ń bẹ lọ́jà jó jó àwò mi ń bẹ lọ́jà jó jó àwò mi ń bẹ lọ́jà jó mi jó àwò mi ń bẹ jó jó.